واتبع بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ fún Olúwa Ọba wa atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó kárí gbogbo àwọn ará ilé Ànábì àtàwọn sọhábẹ Ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá Ànábì náà tí ó fi dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà olúwa má wàá yọ àwa náà kó nù wọn o àmín. tafsir al-qur'an al-karim ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run láti inú surat al-baqara ibi tí atúmọ̀ rẹ̀ dé lánàá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibẹ̀ náà láti gbé ní òní gbòyìí tá à ń gbọ́ yìí náà ọlọ́mọdé ọmọ ẹgbẹ́ tí ọ̀tún wa wọlé kọ́ máa gba ti òsì jáde ọlọ́mọṣà ṣe níbalẹ́jọ́ dáadáa bá tèmi àtẹ̀yìn ọlọ́mọṣà níbalẹ́jọ́ aburú fún wa o ẹ dákun wá sí èsè mo gbádùn rẹ̀ mo lò ó òun làǹfààní wá sí gbogbo nítorí ọba gbọ́ gbìyànjú ọmọ rí i pé òun mú un lò tẹ́bá gbọ́ táwọn àlùfáà bá ń pè ọlọ́run wá sí níbalẹ́jọ́ dáadáa ìtumọ̀ rẹ̀ nù o ìyẹn ni pé ntọ́ ma fi dúpẹ́ fọlọ́ pé ah, alhamdulilayi tọ́lọ̀ ní lọ tafsiru bí báyìí ibẹ̀ mo ti gbọ́ pé nǹkan báyìí ọ̀dà sorítọ̀ bá wá fílẹ̀ látijọ́ tó ti gbọ́hùn ọwá di kínní ó dè bá lẹ́jọ́ aburú fún ọ̀nù sorítọ́ bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ò ní ní ẹsikúùsì pé ọ̀ma ọlọ́mọ pé o ti gbọ́ o ti mọ̀ àìlónìí òun yóò wá fa ìyà fún yàn ọlọ́mọ jẹ wá ń yà o torí náà dákun eléyìí ó wù mí kí n sọ ká fi mọ̀ pé àǹfààní wà sí gbígbọ́ òun ni kéèyàn máa mú lò bágbára yẹn bá ti mọ ọlọ́run tó mọ bágbára rẹ ti mọ ọmọ èyí tó lágbára rẹ èyí tó lágbára ni kò ní bí ọ àmọ́ ọ gbọ́dọ̀ ṣe èyí tó lágbára ó sì ti fi dá wa lójú pé la yukallifullahu nafsan illa wus'aha èyí tó tiẹ̀ lágbára ọlọ́run ló ń bí ọ kọ́mọ anábì adamu ọmọ wulẹ̀ sàn rẹ̀ ọlọ́nkọ́mọ sàṣẹ ń rọrùn fún ẹ̀mí àtẹ̀yìn. àyà one hundred and seventy four ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ tafsiru wa lónìí. ìbẹ̀rẹ̀ olúwa ti ń bá àtẹ̀yìn àtẹ̀yìn sọ̀rọ̀ báyìí pé. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إن الذين قالوا لا كم به irú ròyìn tọ́lọ̀ ń fẹ́ ròyìn yìí ìròyìn tí ò dáa ni tí wọn gbọ́dọ̀ máa fi ròyìn ọmọ ànẹ́bí adama wọn gbọ́dọ̀ máa fi ròyìn mùmíní òdodo àmọ́ bá Al-Qur'anil Karim mo ti rí náà lónìí yóò máa pàkíyèsí wa sí báwọn kan ti rìn tí ò dáa tí ìbínú Ọlọ́run fi sọ̀kalẹ̀ lé wọn lórí kí láǹfààní táwo ṣe ń bẹ̀ ni pé a. Ah, ọ̀ràn tí wọ́n dá ní ọlọ́mọdé wa lọ dárò ọ̀ràn bẹ́ẹ̀ o ó sì tó fún ńlá káì gbogbo ńlá káì èèyàn tí wọ́n sọ fún un pé ní kíní kébù náà lélẹ́yìí tó nà kalẹ̀ yìí o ẹnìkan gan mọ́bẹ̀ nísìnyí kọ́dà wọ́n ṣẹ̀ṣẹ̀ rú kó yín àyín ni o tó ńlá káì kan ní ẹ̀jẹ̀ mi náà fọwọ́ lé o bóyá yóò gbé mi náà ńlá káì kan ní ṣe bẹ́ẹ̀ bí a bá ń lo làákàyè nípa ìgbésí ayé wa èyí ṣe tí làákàyè máa sọnù wọ́n bá dọ̀rọ̀ ẹ̀sìn torí mo ti wí fún yín kò sẹ́nìkan tí ó gbọ́ pé sórí wáyà yìí òun ló gbé ẹnìkan kódò ti dèrò àlùkìyàmọ̀ nìyí kó náà wá pé àmọ́ bóyá ó lè gbé mi náà <laughs> ẹjẹ mi náà fọwọ́ gba amúwò kò sún làákàyè kan ẹni ọba dán wò kò ní làákàyè ọ̀ya wèrè ni ese tá a apply irú sẹ́ǹsì yìí náà sọ̀rọ̀ gbé ọ̀rọ̀ àlùkìyàmà wa bàbá gbọ́tọ̀ lọ́n bá sọ àwọn kan àwọn kan la lánàá tàwọn kan la ń jẹta àwọn kan lónìí yìí náà tọ́lọ̀ wa pé òun ọ̀fẹ́ nǹkan báyìí o ẹ má o ẹ má rìnrìn o torí náà ẹ ọlọ́run pè láàka yìí gbogbo ọmọ ànábì ádámà ọlọ́run jẹ́mi àtẹ̀yìn wà lọ ẹni tí ó ṣe láàka yìí àwọn wo lọ́lọ́run ròyìn wọn bí yaktumuna ma anzalallah ìrìn èèyàn méjì lọ́mọ ànábì ádámà nípa kàmá ntọ́lọ̀ nfẹ́ àti ntọ́lọ̀ ọ̀fẹ́ ààrẹ ni tí ó mọ̀ jẹ̀ níwúlẹ̀ innocently kọ mọ ni gbá nǹkan báyìí ọ̀dà bàbá kan báyà wọn ti jáde mọ́sálásí nísìnyí nísìnyí lálàzárì tá a kì í náà ni o kí n fi wọn ṣàpèjúwe ìmọ̀ bàbá òun náà rí o èmi wọ mọ́sálásí ẹ̀ ti ń kírun lọ́wọ́ mo wá rí i pé bàbá dúró lẹ́yìn wọ́n dàrún tí wọ́n kí jàmáà ṣe ń lọ ní mọ́sálásí mo wá ní bàbá yìí má dáhùn kí ẹjọ́ yìí wọ́n ní. èyí tí mo rí tí bàbá ọ̀padà tún ṣe ni pé bàbá wa ń nàka sí mi lórí irun báyìí pé èyí ń náà dá <laughs> nígbà wa sálámọ̀ mo wá lọ bá wọn ẹ bí àgbàlagbà bàbá ó di nǹkan méjì ṣẹ̀ṣẹ̀ ní <laughs> àní ẹ má kírun ní ẹ̀yìn ẹ̀ẹ́dún kọ́dà wọn tún ń ṣe bí gbàdé yẹn ń sọ̀rọ̀ lórí ọ̀hún mo ní gbogbo eléyìí ọ̀dà wọn làwọn ọ̀ma ìtọ́fà táwọn ń wí fún mi ni pé àwọn ìka ilá ni o àwọn ìka ilá àwọn èké wí o lórí irun mo ní pẹ́ bá ti wá dé mọ́sálásí ńgbà mí tọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀ dà ní àyílà ẹ̀ wàá tò lẹ́yìn ìmáàmù ẹ̀ gbọ́dọ̀ máa dáhùn kí ìmáàmù kí wọn lọ́wọ́ kọ́ mu. gbogbo ẹni tí máa ń dárú ẹ̀wò kọ̀dá ìmáàmù ọ̀gbọ́dọ̀ máa kírun lọ́wọ́ fáwọn kan kí wọ́n máa for whatever reason irú ẹsíìsì báyìí ogun ẹ̀ ní pé wọ́n dà níyàn níyàn ọ̀run tí wò kí tó tí kí yẹn zúrì bàbá yìí ò tí kí àwọn ń kí ni tí ń kí bẹ́ẹ̀ bá wá sálámà bàbá yìí ni wà láàyè àwọn ọgbà tẹmọ pé ràn kan nu inú èèyàn ọmọ tí wọn fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọn ṣe kíni ó fúyẹ́ ẹ̀rí bí títí wọn náà ti lè léwu torí mọ́dúnra rẹ̀ nínú pé wọ́n ti láwàá tá a bá mọ̀. òun lẹni tọ́lọ̀ ń bá mọ̀ pé gbogbo opportunity àti mọ̀ òun ló deny ara rẹ̀. ọlọ́run ó bí yàn fẹ́ yìí o àmọ́ kọ́ mà kò sì sí kíni opportunity àti mà àwọn yóò lọ́lọ́wọ́n ò ní bí o bí wọ́n bá màmá náà ni àmọ́ opportunity àti mà ń bẹ ó fi dìnnà ara rẹ̀ gbogbo opportunity yìí ọmọ bí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run òun ò ní dọ́nà rẹ̀ kódà bí wọ́n bá wọnú mọ́tò rẹ̀ tí wọ́n fi kézẹ́ẹ̀tì wá àtibọ̀ bẹ̀bẹ̀ inú mọ́tò tó ń lò ń fi wá àtibọ̀ lórí eléyìí wọn bá déwájú ọlọ́run tí a mọ̀ a mọ̀ nǹkan ni o wàlá nǹkan rẹ̀ ni o gbogbo ẹ̀ lọ́lọ́run tí ní ká nẹ́bí ọ̀sán náà sallallahu alaihi wasallam ẹni tó o sì ń bá ọlọ́run tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun lọ́ba tó mọ ní tó mòde bọ́ ní opportunity àti mọ̀ bó o ní ó ṣe kí ni ọmọ àwa lè má mọ ọ lè parọ́ fún àwa pé a ah, kódà gbogbo olúwa kò sẹ́ni tí máa ṣe wá àjẹ hmm. bàbá rí bẹ́ẹ̀ ọ̀pàdé ọlọ́ bí ò rí bẹ́ẹ̀ ọ̀pàdé rẹ̀ excuses yìí jẹ́ ti wá wà rí mú lọ́pọ̀lọpọ̀ láyé lónìí kódà bọ́ rẹ̀ tí ó ṣe wá àti fún ọ ebẹ́ ń gúgùn tẹ́ fẹ́ máa ń pa ayé yín lórí nẹ́ẹ̀tì ẹ̀ ṣe gúgùn bẹ́ẹ̀ ti mẹ̀sìn náà. torí torí náà mo ní ìran méjì lè yàn kọ́ ma tiẹ̀ fúyẹ́ ntí o lè mú tiẹ̀ fúyẹ́ ni pé kó ikóhun lọ́mọ ọmọ ti private rẹ̀ ní opportunity àti ṣẹ́gínní àti ma ìran ẹlẹ́ẹ̀kejì títí wọ́n lé àwọn ọlọ́run fẹ́ kìlọ̀ rẹ̀ fún wa lónìí òun lẹni tó mọ̀ tí ìfẹ̀nu wa ń dà láàmú àbí tí ń tí ọ jẹ tí ò jẹ ó lè ṣe ń tọ́lọ̀ ń fẹ́. àwọn àlùfáà onítẹ̀síìrù wọn ní àyà yìí sọ̀kalẹ̀ ní pàtàkì nípìlẹ̀ lórí àwọn Yahudi àwọn Yahudi ayé anabu Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ gbogbo ẹni tí ń bẹ láyé lónìí náà ti máa ń wà Yahudi Ọlọ́run ti sọ pé criterion kan náà lòun ó gbé kalẹ̀ fún gbogbo ọmọ èèyàn àti funfun àti dúdú sọ páàsì kọjá sọ fẹ́ẹ̀lì ọ̀lọ́ ọlọ́run ní gbé double scale kò sí double standard lọ́dọ̀ ọlọ́run torí náà bàbá lọ́lọ́run sọ àyàkalẹ̀ lórí yahudi abdullahi àbí ibrahim tí bá wà yahudi lónìí náà ńkọ́ ipò kan náà lọ́lọ́run ó tó wọn sí o torí ẹ̀ lọ́lọ́run ti sọ àyàkalẹ̀ pé ní ṣe ni ẹ má ṣe é kí ni wọ́n ṣe yàtúmúnà mẹ́ àǹtánà lọ. ní tí wọ́n mọ̀ kọ́ lọ́hún sọ̀kalẹ̀ nínú tíra pé báyìí lọ́lọ́hún wí wọ́n sì ń dáwọ́ bò wọ́n sì ń fi ń pamọ́ wọn ò sì fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ èèyàn kejì nu tí wọ́n ló burú jù lọ́dọ̀ lọ. inna alladhina yàtúmúnà mẹ́ àǹtánà lọ́hún min alkitab ọlọ́run ní gbogbo àwọn tí ń gbé àyà àwọn ọlọ́run tá a sọ kalẹ̀ ọ̀rọ̀ wa tí wọ́n ń gbé pamọ́ gbogbo òdí yòówù tí wọ́n bá àfi lè gbé pamọ́ kọ́dà bí yẹn bá ń bẹ̀rù àìgbọ́rọ̀ ọlọ́run pamọ́. àmẹ́rí gbé pamọ́ tó tiẹ̀ wá burú jù òun ni tàwọn tọ́lọ́run ń ròyìn wàyàṣàrúnà bìí sàmánà kọ̀ọ̀lì ìlà èyí ti táwọn òbí lè sọ̀rọ̀ ọlọ́run bó ti wí yìí torí owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn torí wọ́n ràn wọ́n Mẹ́kà torí wọ́n pẹ̀rẹ̀ léyà fún wọn torí wọ́n gùn wọ́n mọ́tò ọlọ́ni táwọn ẹni yìí ó burú innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitab wa yashtaruna bihi thamanan qalila a ọlọ́run kó ṣàánú àwọn olówó àmọ́ káwọn náà ṣàánú ara wọn pàtàkì jùlọ olówó nàìjíríà olówó kọ́dọ̀ olówó ilẹ̀ yorùbá ká má tanra wa kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olówó ilẹ̀ haúsá gbogbo wọn lọ́lọ́run ní ma díẹ̀ díẹ̀ nù wọn ntí mo fẹ́ wí yìí àrùn yorùbá ni o ògbẹ́njí máa ti ń jẹ lábẹ́ olówó kì í lè so tọ́ fún ilẹ̀ yorùbá wọ́n máa dọ́gbọ́n sí wọ́n máa dírẹ́sì ẹ̀kún kọ́ra bọ́gba ní ìmọ̀mú irú kéwú tó bá fẹ́ ní ọmọ ké irú àdírì tí ó dùn mọ́ ní ọmọ ké ní mọ́sálásí ẹ̀yin olówó ẹ̀yin náà fura sáàrin ìní wọ́n ń kó bá yín púpọ̀ tí wọn lọ́lọ́run wí yìí tàwọn tí ń fọwọ́ gbóńtọ́lọ́run wí tí wọn ò jẹ mọ́ àwọn jẹ ìyá wọn bákan lọ́dọ̀ ọlọ́run àmọ́ bẹ́yìn náà bá kíálẹ̀ bẹ́ẹ̀ wá bí òdodo wà ẹ̀yin náà bọ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wa kan ọlọ́run ti ṣàánú wọn lónìí olówó ni wọn a personal driver for years ẹni yìí lòun drive wọn for more than thirty years òun náà ti retire nísìnyí ẹnu ẹ̀ directly ni mo gbọ́rọ̀ yìí. bàbá yìí ọlọ́run padà ṣàánú wọn bí mo ti wí wọ́n ti lo àwọn ayé kan sẹ́yìn wọ́n wá ń lo dáadáa nísìn alhamdulilah ọlọ́run ṣàánú olówó mi débẹ̀ àmọ́ àwọn náà rìn náà rẹ̀ ní o ọlọ́run ní bàbá yọ pàdé àwọn àlùfáà tí ò ní retí kí ló mú wá kí wọ́n tó bọ́ sọ̀rọ̀ ọlọ́run kìí àwọn náà ní lọ́wọ́ àmọ́ wọ́n láyọ̀ ọkàn bọ́ọ̀ bùn ó bùn wọn bó sì bùn ó fi nǹkan rẹ̀ á pò nínú àwọn àlùfáà wa tí wọ́n sún mọ́ bàbá olówó tí ń wí eléyìí náà sojú mi wọ́n wà lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan wọ́n á fẹ́ máa lọlé gbogbo àwọn àlùfáà níbi ṣe máa ṣe ẹ máa ṣe ẹ̀yin generation ẹ̀yọ́ ọlọ́mọdé ẹ̀yin ọdún orí yìí wọ́n mọ́ ẹ̀yin ó lówó nàìjíríà twenty years ago ọmọ wábi tó ti rè epo kí epo sí mọ́tò rẹ̀ àti gbégbé ẹsẹ̀ ayé òun twenty years ago yẹn. ẹ béèrè wọn mọ wa ta olóróró wọn ń pè ẹ lólóróró kan olóróró jẹ èso jẹ yẹn dáná olóróró jọ ìgò olóróró jọ sínú mọ́tò ọlọmọsà bá wa gba ni o tún padà mọ nàìjíríà gbogbo àwọn tó fà ń náà ọba bá nu ó jìyà fara anabi adama torí owó táwọn ó kó tí wọn ò lè ná àtàwọn àrọ́mọdọ́mọ wọn. àárín ìgbà yìí ni ìṣẹ̀lẹ̀ tí mo kọ́kọ́ fẹ́ wí ìṣẹ̀lẹ̀. èpò wọn ẹ lọ lé epo sẹ́ ẹ mówó yín lọ́wọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ tún máa bẹ ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ máa bẹ dílà ilé epo ni wọ́n máa fi ń sapọ̀ pé ẹ fún wọn ní twenty litres yóò gbowó ẹ ẹ fún wọn ní twenty litres ẹ mú kẹ́yìn ọ̀rọ̀ gbogbo yẹn ni ó tún sanwó àmọ́ ó tẹ̀ máa kí ká ṣé ń rí twenty litre ṣé ń rí ten ìyá jẹ ọmọ nàìjíríà ọlọ́mọ arírò ẹ̀ mọ́ àmọ́ káwa náà kákó ń di ẹsẹ̀ o gbogbo bó ti le tó ń gbà yìí nínú tí olówó lè fi sakọ sí aláìní ni pé àwọn olówó ń gbà ní ẹnu bí àwọn tó ti ń solówó ni pé ìtọ́ba nílé epo àbọ́lọ́rẹ̀ onílé epo kọ́dà wọ́n ní táǹkì ńlé tí wọ́n máa tọ́ epo tí ń ti wọn sí ẹni ọba wa wá ara tí wọn fi ṣe yẹn lálejò pàtàkì ni pé ẹni kí dírẹ́fà yẹn ó mú wọlé ẹfún wọn twenty litre <laughs> ẹfún wọn ten litre wọn náà wọn fún yẹn five litre tó ọmọ kí wọn. gbogbo ní tí ń wí yẹ ọ̀pẹ gbogbo nineties ok o di twenty years lọ ní tí ń wí àwọn ọ̀rọ̀ nineties early nineties ó burú púpọ̀ ńgbà yẹn. àlùfáà wa yìí àwọn náà wá èmi náà wà mbẹ ìjọ náà bàbá yìí wá ń pè á ah, ẹ̀yin náà gbé bàbá pè á ẹgbẹ́ mọ́tò wọlé káwọn ọmọ fún yín twenty litre wọn fún yín ten kwan wọn bá yí fún àfa àwa yìí náà àfa àwa yìí ni bàbá Madina rahimahullah àwọn bàbá wa Sheikh Aminullah Ibrahim mo gbọ́ lẹ mo ń wo bàbá báyìí tí wọn ń wí bí ah, alájí ẹ̀yin náà ṣé dírẹ́fà yín wá ẹnì kan gbé mọ́tò wọlé bàbá náà fún tàǹkì mo gbé wá láì ná ẹsẹ̀ full tank mo gbé wa ọjọ́ bàbá yìí lójú kọ gbọ́ kẹ́ni kó wúlò ẹ̀ bá wọlé dírẹ́fà àwọn èyí wá pè mí sẹ́yìn ìṣòro ọlọ́rọ̀ tèmi ni wọ́n wá sọ fún mi pé ara bo ni bàbá yìí àmọ́lá àfa wa ni òun ò rí rà fáà tiẹ̀ yìí rí o mo ní kí ló dé ní a kódà bọ́ bá ní full tank yọ lọ́ọ́ jò yọ wá gbà bẹ́ẹ̀ yẹ kó le tó bẹ́ẹ̀ nàìjíríà gbà ní àmọ́ kàn náà ní jẹ́ bẹ́ẹ̀ ayọ̀ ayọ̀ kan. dírẹ́fà yìí sọ fún mi níjọ́ kan ńgbà tó lọ ìgbà tí bàbá yìí bẹ̀rẹ̀ sí ní rìn súnmọ́ ńlọ lọ́wọ́ ọwọ́ abẹ́rẹ́ orí sùnmọ́rọ́ àwọn àlùfáà wa àgbà fadilatu sheikh abdullahi jibril imaamu fahbad orí sùnmọ́rọ́ àwọn àfáà bẹ́ẹ̀ àwọn àfáà sunna. dírẹ́bà yìí wá sọ fún mi ńjọ́ kan pé a ọ̀rọ̀ lọ máa ń jí ọ̀gá àwọn ṣe fọ́lọ́hún tọ́lọ́hún fi ní orin náà kóró àwọn àfáà yìí àpọ́njúlódé à wọ́n láwọn àfáà kan ti sọ fún débi pé bí ọba lè kírun mọ́ kò nídìí owó tí ń ná yìí náà ti tó òun náà ti bìlífù wọn <laughs> ibi tí ń lọ nù aláì oníkọ̀sẹ́ńtọ́ mọ̀ tóun for more than thirty years òun lòún dráìwò rẹ̀ kódò tún sọ fún mi ní ọkàn pé òun ti wà pẹ̀lú rẹ̀ láti gbà títí ń gun máṣíìnì kó tó lówó tó lé àwọn àlùfáà kan ti bàjẹ́ ẹ ti ọmọ ẹ ti di ṣe àà èèyàn máa náwó tó báyìí àà ah, ẹ ti ra náà àà. Ah kọ́ra bẹ́ẹ̀ bá aráyé irun mọ́ ó ní ti yí fún un ó sì wọ̀ ọ́n náà lórí ọ̀rọ̀ kọ́rọ̀ gidi wọ́n ń sọ ni. àmọ́ lọ́n sànú òun tó tó kù láyé ọlọ́run ní ọ̀padà yàgò fáwọn yẹ́kùtùmúnà máa ànzálà lọ àwọn yẹ́kùtùmúnà máa ànzálà lọ pọ̀ láyé o wọ́n máa sọ fún yín gbẹ́ẹ́ nóò ẹ má wo bọ́ bá tẹ̀ rí bẹ́ẹ̀ náà ẹ ó ti ó sì tún wí báyìí à olùwà ni wọ̀nyẹ́ ṣàrú nàbì yìí sáàmà náà ń kọ̀lìlà torí owó torí ntẹ́ gbà lọ́dọ̀ olówó ẹ̀ sọ̀ntọ́lọ̀ ń wí ìsọ̀ntọ́lọ̀ ń wí ò pé kéèyàn máa bú yẹn ẹlòmíràn rò pé bí bá ti fẹ́ máa sùn lódò àti kọ́ yẹlẹ́ kéèbú sẹ́rẹ́ àwọn tó yẹ lẹ́ẹ̀kẹ́ ìbú wọn yẹ lẹ́ẹ̀kẹ́ ìbú fúnra wọn ni ẹlòmíì láti kékeré ló ti bàjẹ́ ìbú lọ́ba àdàgbà kìí ṣe súnà lọ́kọ́ lé ìbú torí ẹlòmíì ọ máa rò pé àbà ìbúyàn lẹ́yìn òṣèkínní lẹ́yìn òṣòdodo ọ̀rọ̀ ó lè má búyàn náà àmọ́ sọ ń ti wí á ètò ẹsẹ̀ yìí haramu ni o rọjà tẹ́ra yí ọlọ́run ọ̀fẹ́ o a gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe dáadáa tó yìí ẹ̀ kí wọn àsìkò ẹ̀ máa gbàlejò lọ ní ọ̀pọ̀lọpọ̀ olówó bí ẹ ti rí nu. ẹ máa gbàlejò lọ́ni ẹ̀yẹ ìkí àbáwọn èèyàn báwọn àlejò bá ti wà lọ́dọ̀ yín ọlọ́run ọ̀fẹ́ ń tẹ̀sẹ̀ yìí o wíjẹ oko mẹ́ bọ́ bá dọ̀ọ́dún ọlọ́run ọ̀sọ̀nà jẹ́ mí fún torí pé n ti bẹ́ ń bi eléyìí léwu ọgbọ̀n tí ò wí bí mo ti wí yaktumuna ma anzala Allahu minal kitab wa yashtaruna bihi samanan qalila wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ta ọ̀rọ̀ Ọlọ́run fún owó díẹ̀ nínú ṣẹ̀ríà bẹ́ẹ̀ yẹn ti gbọ́rọ̀ Ọlọ́run yé lò àwọn àlùfáà ní àwọn ọ̀rọ̀ ọlọ́run kan àwọn àyà kan wọn ní láàmàfùhùmá làhà láàmàfùhùmá làhà inú inú ìmọ̀ usulul fiqhi inú ọ̀nà tá a fi túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti tànàbùwà Muhammad sallallahu alaihi wa sallam òun ni tá ní mafhumul mukhalafa mafhumu al ìtumọ̀ ẹ̀ ni pé bọ́lọ̀ ń bá ní ọ̀nà ró kò nídìí kọ́ ẹ̀sẹ̀ sọ fún ọ pé má jókòó nígbà tó gọ̀ ẹ̀dá kun bọ́lọ̀ ń bá yí fún yàn pé nàró tí ó nídìí kí ó tún sọ fún ọ pé má ṣe kíni má jókòó ti wà á nú kíni nàró ìtumọ̀ mafhumul mukhalafat bọ́lọ̀ ń bá ní ọlọ bíi kọ̀fí ọlọ yín ni torí náà àwọn àlùfáà bí wọ́n ti túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run dáa kìí ṣe dandan kọ́ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wí débi yìí ńbò ti wélé yìí òun ìdàkejì rẹ̀ kọ́ fẹ́ nù. òní wọn ń pè ní kíni mọ̀fúnmú àlùmọ̀kàdà mọ̀fúnmú àlùmọ̀wáfà kọ̀ náà ń bẹ̀ tóun tún yàtọ̀ táwọn àlùfáà tí wọ́n wá kìlọ̀ fún gbogbo àwọn ọmọ kéwù ká fetí lẹ̀ gbogbo àyá Al-Kùránì kó ní mọ̀fúnmú àlùmọ̀kàdà fà ó àfi kẹ́yìn òkè ó débẹ̀ kó fi mọ̀ ọ́ kìí ṣe gbogbo àyà kùránì náà lọ́wọ́ á ní ni ọ́ mọ̀ ọ́ òun lẹni tó kéwú débì kan bọ́ ọ bá sì ké débẹ̀ béèrè mọ́mọ́ dá sí rù o àwọn àyà ni wọ́n wá sọ pé ẹ̀rí àyà eléyìí láàmọ̀ fún ma là eléyìí ò ní kíni kò ní mọ̀ fún mu mùkálàfà irú àwọn láàmọ̀ fún ma là á láyà tá dé yìí olúwa bá ní àwọn tá a wí yìí kí ló dé tá à ń bú wọn wayashtaruna bihi samanan qalila torí pé nítorí owó díẹ̀ ni wọ́n ń torí ẹ̀ ta ọ̀rọ̀ ọlọ́run bàbá ló mọ̀ fún mùkálàfà bí àgbà bẹ́ẹ̀ bá bò tọ́pọ̀ kọ̀ láì torí pé owó díẹ̀ lọ́lọ́run bú tẹ̀rí pé yóò tutù kùtù Aya yìí nùràn kíni láàmọ̀ kú máa là á ọlọ́run ní owó díẹ̀ kò túmọ̀ pé bọ́ bá gbowó púpọ̀ pọ̀ láì bí wa yashtaruna bihi samanan qalila àwọn àlùfáà onítẹ̀fíìrù tí wọ́n á fi mà jìnlẹ̀ wò ó pé èyí ṣe tọ́lọ̀ ń tiẹ̀ wá ní samanan qalila ó nídìí ó nídìí sẹ́mọ̀dí òun ni pé owó wo ló tó rọrọ Ọlọ́run kò sí a jẹ́ pé gbogbo owó tó o bá gbà in place of ọ̀rọ̀ Ọlọ́run tó torí rẹ̀ tó ọ̀rọ̀ Ọlọ́run mọ́ owó díẹ̀ ni eh, in compare in comparison to what to ọ̀rọ̀ Ọlọ́run tó torí owó tó ṣe kíni tó dáwọ́ bò owó díẹ̀ ni èlò lówó ọ̀hún owó tó ń nà tán kọ́ra bó ṣe pé wọ́n ó fún ọ ní millions bí wọ́n ó fún ọ ní billions sáàmà náà ń kọ̀lé wàláì owó díẹ̀ ó yẹ kó rò bẹ́ẹ̀ gbogbo ntí ọ̀tàn nǹkan díẹ̀ ni gbogbo ntí ọ̀tàn fẹ́ kíni wàláì nǹkan díẹ̀ ni torí náà ọlọ́run ní e ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn yẹ́pùtùmù náà máa ń gbà náà. wọ́n máa fọwọ́ bu ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́run padà wọ́n máa kùn lọ́dà fáwọn èèyàn wọn ò ní lè lọ tààrà irú irú yín kọ́lọ́hún wí àbúrò àwọn èyí tí mo ní dírẹ́fà olówó kan pé káàfó kéwú débi pé bẹ́ẹ̀ bá lè kírun mọ́ ẹ ti fowó yín ìrọ̀ àlìjẹ́ náà ó ti tó èèlò lówó ọ̀hún gbogbo àwọn àgbà yìí òpin polówó gbà náà mú yàn lówó àbùwọ́n fifty thousand naira òjò báwọn náà lọ ntí wọn rà lìjẹ́ náà sí náà nù bẹ́ẹ̀ yẹn bá tẹ̀ wá kó fifty billion kalẹ̀ fún yín kọ́ ẹ gbọ́dọ̀ torí yín kẹ́ ẹ bu ọ̀rọ̀ lọ. wayashtaruna bihi samanan qalila ọlọ́ni gbogbo àwọn tí ń dẹ́rù eléyìí wò أولئك ما يأكلون في بطونهم إلا النار ọlọ́run ní gbogbo tí wọ́n ń jẹ tí wọ́n ń gbà iná ni wọ́n ń jẹ sínú wọn o ma ya'kuluna fi butunihim illa an-nar àwọn àlùfáà onítẹ̀síìrù ọ̀nà méjì wọ́n gbà túmọ̀ ilé ma ya'kuluna fi butunihim illa an-nar gbogbo ntí wọn ń jẹ ni ìjọ mu wọn wọ náà iná wọn ń jẹ náà nù ìjọ léèdì yàn tó iná iná lòun náà máa yá akolo náà fi bòtó nìyẹn ìlànà gbogbo ntí wọn ń jẹ ni bí wọn bá ń bà ní bí yẹn ń gbé iná mi ni ọyẹ ó dó wọn ṣètọ nínú òde wọn mọ máa yá akolo náà fi bòtó nìyẹn ìlànà èyí wọn ama níwọn títa ayé nu wọn ń jẹ náà bọ́bá dàlí kìí ama ńkọ́ bó lọ́lọ́run ó ṣe pẹ̀lú wọn wàlá yukallimuhumu Allahu yawmal qiyamah ọlọ́run ni wọ́n ń bẹ nú àwọn ẹ̀dá ọlọ́run tó wọ́n yìí náà lálẹ́ kìí ama sẹ́mi pé àpọ́nlé jẹ́ ní máa gbìyàn pé ẹsẹ̀ wá ṣe báyìí bọ́rọ̀ yẹn bá débi ká tètè lẹ́yìn onínà ọ̀nà rẹ̀ láti ẹ̀ sẹ́mi kó dójú ẹnu ọlọ́run ní irú wọn bẹ nú àwọn tọ́lọ́run ò ní sọ̀rọ̀ sí láǹkì yàmà olùwọ́ ìgbìnà wọn tótàlì tótàlì lọ́wọ́ ìgbìnà wọn la yukallimuhumullahu yawmal qiyamah wala yuzakkihim wọ́n dọ̀tí ọlọ́run sì ní wẹ̀ wọ́n mọ́ wala yuzakkihim wọ́n gbẹ́gbin àti dọ̀tí wáwájú ọlọ́run. wọn ò sì wá tí ó fọ àwọn mọ́ gbogbo ọmọ anabi adama náà ni ó ní èrí ìdọ̀tí kọ̀ọ̀kan àmọ́ lọ́wọ́ atúnwá ní káwọn oní ó ṣe kí ni bíi kàǹkàn jẹ́ ọ̀wẹ́ àwọn àwọn eléyìí ò tún ní wàlá yúzà kí hín ọlọ́run ò ní fọ̀ wọ́n mọ́. walahum azabun ali ìyà tí ó máa tààyàn tí ó máa ròyàn ní ọjọ́ torí kíni torí owó torí ntí ẹ ná tán tó ẹ ti gbàgbé gbogbo ẹni ó torí pé nìkan bùn mọ́tò tí ń wí ìdàkejì ọ̀rọ̀ ọlọ́run fún un mọ́tò náà ti gbé orí odó nísìnyí ìyá rẹ̀ sì ń bẹ láti kìí àmọ̀ tó dúró dé gbogbo ẹni wọ́n kówó fún owó téèyàn ò rẹ̀ ìtẹ́jú mélòó ní ẹ̀ ná tán ọtí ẹ̀tún wá ṣe bóyá owó haramu ọ̀pọ̀lọpọ̀ owó haramu náà wọ́n gbìn yín owó haramu èzì lálùbáríkà àmọ́ o ìyá rẹ̀ dúró de yín lálùkì yá mọ́ o lọ́lọ́run wí yìí o la yukallimuhumullahu yawmal qiyamah wala yuzakki walahum adhabun alim olùwọ́ba ní ìyá ẹlẹ́sẹ̀ lérò òun tọ́jú rẹ̀ kalẹ̀ fún gbogbo ẹni tí ń dáwọ́ bo ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹni tí ò wí bọ́lọ̀ ti wí gbogbo ẹni tí ń torí ya gba nǹkan lọ́wọ́ wọn ẹ̀rẹ́ lómi ìjọ máa sọ pé à à ní a bá sọ̀rọ̀ eléyìí òun ìjẹ́tán yàn yín nù. àwọn practical examples ṣe pọ̀ láyé ẹ jẹ́ ń sọ kan fún yín nísìn kún ìta àti ń sọ tẹ́lẹ̀. a former governor of Lagos State tó jẹ́ mùsùlùmí ẹ mọ àwọn tó jẹ́ mùsùlùmí nù àdí àníwulẹ̀ dàpọ̀ àmẹ́sà mẹ́yẹ wọn the former governor of Lagos State ara àwọn tó súnmọ́ lọ́sọ̀rọ̀ ikọ̀ mi ó lóun lọ ọmọra ẹnì tí kò ó sì wà ń gómìnà ńgbà yín náà bẹ́ẹ̀ ó lọ wà ń gómìnà òun lọ ọmọra ní tòun òun náà sì wà ọmọra àgbà ah, tó wọn gbọ́ pé ìsẹ́kísẹ́lẹ́ǹsì hòtẹ́ẹ̀lì báyìí ni wọ́n wá a ah, òun lẹ́ wọ́n wá wọ́n wá kí wọn o. ó nígbà táwọn débẹ̀ nítorí wọn ọ̀bùsáàfù ni pé gómìnà wa <laughs> ó ṣe ń múra irun ní lérí rẹ̀ jìkìjì ah, irú múra wò lélẹ́yìí. <laughs> òfin múra ni pé bọ́ ọba parí múra bọ́ ọ bá tiẹ̀ lè fa yányán o sì gbé lọlé bábà kó ṣe kíni kọ́bọ̀ kọ́bọ̀ kọ́bọ̀ gbé kú ọ̀sápẹ̀rẹ̀ tọrọ òun máa dáadáa irun tó gbé kú ò lẹ́kọ̀ọ́ náà nì sáà ń wo ògbọ́ ọlọ́gbà kọ́mọ ní wọn sọ fún ni ó sì káwọn àfáà náà wá ó káwọn àfáà wá ẹ àwọn àjọ ọmọ lídìí wá yìí. ó lóun òun á òun á pè kan náà àwọn pac rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nà ẹ sọ fún his excellency ni ó lóun kọ́ bí wọ́n ní àwọn ọ̀gbìn wọn ò sì parí wọ́n ti ṣe ń múra wọn ò gẹrun wọn ò parí wọ́n ti ṣe kíni wọ́n ti irun múra wo múra ṣètọ́ ní àbítọ́ lọ́hún tí ń bẹnu alukóra ní bẹ́ẹ̀. èyí tó wá burú jù ní tí mo fẹ́ wí fún yìí bẹ́ẹ̀ ni wọ́n ti wí fún mi ó lóun wá wí fún wọn pé a ah, kí ló dé ẹ̀ sọ fún his excellence ni pé òfin múra kò necessary kí wọ́n bá lè fárí ebe ń fárí ebe ń sẹ́ ń ṣe skin lónìí àbí ebe ń ṣe skin <laughs> tẹ́ ẹ fa yẹnyẹn nítorí pé ẹ fẹ́ gba yìí ńgbọ́n bá wá di tọ́lọ́ ńlẹ̀ lè fárí bí wọn bá jẹ lè fárí kí wọn ó gé kínni kí di ẹgbẹ́ kí ni wọ́n ní bóyá ẹsẹ̀ àti pa rẹ̀ yìí ẹgbẹ́ ẹgbẹ́ wọ̀rọ̀kọ̀rọ̀ ara àwọn tí gómìnà gbẹ̀mí lé pé ọmọ nǹkan ẹ̀sìn tí ọmọ sọ fún un olórí à èmi kì í sọ fún gómìnà kó lọ gbé orí ẹ̀ fún kí n jẹ́ ó lé lẹ́nu ẹ̀ òun náà sì ń tún lè sọ gbé èmi kì í sọ fún gómìnà kó lọ gbé orí ẹ̀ fún àwọn gbàjámọ́ àtẹ̀mí kọ́ ẹ wo nǹkan ẹ wo bí tọ́mọ anábì ádámà ti ń kó rẹ̀ ìwọ wí fún kó wọ́n wá sọ pé àyù màá dè mí ní lọ lórí mi kẹ́ tán bẹ̀ díẹ̀ ló kù àmọ́ pọ̀lọpọ̀ ẹ̀yin náà ò lè wí fún wọn ẹ̀yin lọ́lọ́run bá wí o inna nabina yaqtumuna ma anzala Allah èmi ni kí wọ́n sọ fún gómìnà kó lọ gbórí ẹ̀ fún kí n jẹ́ your excellency ọlọ́wọ́n gba ọmúra yín o bá ṣe báyìí náà àbí fárí àbí ṣe kínní òun ni ọwọ́ ajé kí gírímọ́ńká yóò gbé bọ́bá fẹ́ gbé yọ̀nyẹ òun àtọ́lọ́run ló kù kọ̀ọ̀kan wọ́n mọ̀ ẹnu èébú kan tó bá bú ọ̀njọ́ òun náà lọ́mọ. àmọ́ bí ó léwu dé ni pé irú ìsẹ́kẹ́lẹ́sì yìí bọ́bá dálì kì á mọ̀ bọ́lọ̀ ń bá bí ọ̀nà kàṣẹ ọ̀ pé ẹni tí ìmọ̀ olólùwọ̀n mà èmi ọ̀ mà <laughs> mo sì sanwó rẹ̀ pé máa wá fọ́ọ̀nà mà mí kí ni ń ṣe kò wí fún mi o ọ̀daràn méjì jọ. nítorí kẹ́ni sámànà èlò wọn fún yín and surprisingly tẹ́ ẹ bá sì súnmọ́ àwọn táwọn wíyí ń gbà míì àwọn tí ń bá wọn sòdodo ọ̀rọ̀ wọn ò lé wọn kó láyé o kọ́dọ̀ opposite ní jẹ́ngbà míì wọ́n mọ̀ sí wọn lọ́tọ̀ ya eléyọ̀ bá wọn sòdodo ọ̀rọ̀ tilẹ̀ sòdodo ọ̀rọ̀ fún. àdáwò tó bọ́kọ̀lọ́pọ̀ nu o àdáwò tó bọ́kọ̀lọ́pọ̀ nu o àmọ́ o ẹ̀yin náà ẹ má tanra yín o ẹ̀yin náà mọ̀rú àwọn àlùfáà tẹ̀ ń kó rọra o ẹ̀yin náà mọ̀rú àwọn àlùfáà tẹ̀ ń pé àwọn ni wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún yín ẹ̀yin náà ẹ du eré ara yín bọ́ba mọ̀ pé irú wọn lọ́lọ́run fi ṣàdánwò fún ọtí ọ̀bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ bó ṣe fún nọ́mbà fáà gidi jẹ́ ọ̀bọ̀ sòdodo ọ̀rọ̀ lọ́ọ́ wá. mo ní àwọn haúsá tí wọ́n yàtọ̀ o àwọn afáàlẹ̀ haúsá wọ́n dijú sọ̀rọ̀ fáwọn olórí wọn tí ò sí nǹkan kan gbé <laughs> wọn ò sí ní bú wọn àmọ́ ẹ parí o bẹ́ẹ̀ bá sì lè parí ẹ lọ gẹrun kí ló lé lẹ́nu ọmọ èèyàn tí ẹ bá ipa ti díkì ṣètò ọ́ ní ọ jòkó ti ṣèṣẹ́ ọ́ ní jòkó ti yàn kí ló lé ń bi kéékù ṣèwọ lọ́rùn wa umura òun lọ́lọ́ fẹ́ ṣe umura bẹ́ẹ̀ bá fẹ́ ṣe umura o òfin ni o. ẹ̀dàgbọ́n ẹni tí ò lè wí fún gọ́vùnà pé ẹ fárí fọ́lọ́run àbí ẹ gẹrun <laughs> ni ọ wàá sọ fún gọ́vùnà pásíkò òun tó sọ ọwọ́ làákàyè tó lè sọ rú ẹ̀ kò lè sọ. àbí ní orí gọ́vùnà tí gọ́vùnà ṣe nǹkan kan tọ́lọ́wọ́n ọ̀fẹ́ bóyá ọdún nìyẹn zina àbóṣe kan ni ó lè sọ fún un pé eléyìí ọ̀dà láyé èyí tó yọ ọ̀rọ̀rùn dùlọ léwì àmọ́ o bàbá dàlìkì yá mọ̀ ẹni tó bá kí ọmọ náà àwọn olówó onípò yìí àwọn kan bọ́ sí ọlọ́run yìí ṣá òun ní owó owó tí ń san fún iye báyìí kọ́ máa sọ fún mi pé àbí wọ́n yẹn ṣe religion gbé mo ní ọmọ tọ́ mi sọ ní ẹ̀sìn òun lọ́mọ o tọ́lọ́n bá ti rí lódodo pé ìwọ olówó yìí náà ìwọ onípò mo ti wí níbẹ̀rẹ̀ o ṣe kí ni o deprive ara rẹ of any alternative opportunity torí bí àdánwò dé lónìí nísìnyí ẹ ọlọ́run kó ṣàánú wa nàìjíríà ni kọ́dà bẹ́ẹ̀ ọba já àfa àjọba nísìnyí àfikójú olóṣè mo lè ti fẹ́ ra àfa gidi lẹ́gbẹ̀ẹ́ yín pẹ̀lú ìtẹ̀sẹ̀ àfikọ́ jẹ́ card carrying member of a political party àfa àtọ́lọ́run wo ni ọmọ ẹgbẹ́ káàdì ẹ̀jẹ̀ kì mo fi ní ẹ̀yin náà ẹ̀ má tanra yín bẹ́ẹ̀ bá ti mọ̀ pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín nìyí ẹ torí bẹ́ẹ̀ ọ já àfọ àjọba nísìnyí ẹ àfikọ́ jẹ́ kínní àfikọ́ jọmọ ẹgbẹ́ ibi ẹ bá dénú kò rí bẹ́ẹ̀ lánàá àwọn tó lo nàìjíríà tàná kò rí bẹ́ẹ̀ ẹnu bí ojú tiwa náà da kéré bá ti kéré mọ̀ yìí abá second republic nàìjíríà kò rí bẹ́ẹ̀ àyàfa ọ̀tọ̀ àyè òṣèlú ọ̀tọ̀ gbogbo ní tí wọ́n bẹ̀yàn lóṣèlú nísìnyí wọ́n ní ọmọ mójútó nǹkan báyìí ń pẹ́ ẹ̀sìn wọ́n wádìí pé tó ní káàdì ẹgbẹ́ àwọn lọ́wọ́ ohun tó yàn bọ́lẹ̀ ti fẹ́ rà bá gidi. ẹ̀yin náà má deprive ara yín lọ́pọ̀tunity bá gbára yín ọ̀bá ká torí wọn ò tiẹ̀ ní gbà àwọn tẹ́ ẹjọ́ ń ṣe ń da ẹ̀fẹ́ lọ yẹn tí ò sínú ẹgbẹ́ wa à ń pín kínní yìí ni o. ìjẹ làwọn kà sí wọn ò ká fún pọ́wá ṣiṣẹ́ ìtọ́lọ́hùn ìwọ ni ọwọ́ adọ́gbọ́n báwọn tó fẹ́ràn orí ara wọn ti máa dọ́gbọ́n nù yọ wá wá àwọn afá gidi lábẹ́nú yóò nígbà tí ọmọ kọlù wọn yóò nígbà tí ọmọ lọ ọ̀dọ̀ wọn ìtọ́ bá níbi wàláyà àwọn olówó ilẹ̀ haúsá nàìjíríà àti ìsọ̀lárúbáwá àwọn máa ṣe wọ́n máa ṣe ah, aláwọn ọ̀rẹ́ nú àwọn àlùfáà ilẹ̀ haúsá gbogbo yín lẹ́ẹ̀ma gbọ́ Dr. Muhammad sani rijinlemo ní àwọn àgbà kano ọ̀rẹ́ mi ni òun lọ́sọ eléyìí fún mi àjọjò kó níjọ́ kan ni ní Mínà wọ́n bá sọ fún mi pé kí n dákun ẹ̀ òun fẹ́ dé tẹ́ǹtì tó wà ń bẹ̀ mo ní à kí ló dé ara àwọn àgbà olówó kano lòní ní àwọn olówó tó lówó dùn kano àgbàlagbà wa ni ó ti dàgbà ó ní bàbá yẹn ló pè òun nísìnyí pé ah madam òun sì nǹkan kan rú òun lójú tóun fẹ́ béèrè òun náà wá wò pé ní àgbàlagbà ni ó tó òun bí òun á wò pé ọ̀dà ìbò tẹ́ǹtì ìbò lẹ́wà ń wà á bá yín bẹ́ẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ o wọ́n béèrè wọ́n wá apá àti èso lóṣèlú yóò lè bá wọn sọ lójú ọ̀rọ̀ àgbẹ̀rù bàbá yìí nísìnyí dáná tí wọ́n pé kọ́ mọ́ fàárí yóò bí irú àfa gidi pé ẹ̀dá kò séèyàn ṣe kéèyàn mọ́ fàárí dá ẹ̀yin náà ẹ̀dù orí ara yín o tora mọ pírọ́blẹ́mù sẹ́yìn náà ní pẹ̀lú àwọn tí àmẹ́yìn wọn ò tó lẹ́ tíwùsì fún yín ẹ̀wá bíi jẹ́ ti gbọ́rọ̀ ọlọ́run tààrà ẹ máa yọ lọ ọbẹ̀ ẹ̀ ń dorí ara tiyín náà nù. àmọ́ kákan wa máa tanra wa pé àfa àfa ìjọba náà nì àfa ìjọba tí ọ̀fẹ́ kọ́ sáàkì òun yọ wá sòdodo fún ọ pàtàkì jùlọ ń bí àwa ọmọ nàìjíríà ọmọ yorùbá gan láyà yín bá wí yaktumuna ma anzala Allahu ntí wọn bá fẹ́ ntí wọn ti wọn ti wọn yín wọn ti máa ń tẹ fẹ́ gbọ́ tẹ fẹ́ gbọ́ irúkéwù ni wọn máa ké fún yín àwọn náà jìyà tiwọn àwọn gan lọ́n bá wí bí yìí o yaktumuna ma anzala Allah yaktumuna ma anzala àwọn tí a ti wí yìí láwọn tó súnmọ́ wa láwọn ilẹ̀ haúsá wọ́n ná owó tó ju èyí tẹ̀yìn ń gbà lọ́dọ̀ àwọn tiwa lílọ wàláì. a friend of mine ní Kano kan òun náà ni wọ́n sọ fún mi ó ní ẹni báyìí hundred million naira project ní ìsìn lọ́wọ́ ní sẹ́ńtà kò sí nǹkan kan tó dà pọ̀ ju pé yóò béèrè lọ́wọ́ rẹ̀ náà bí wọ́n sì ṣe tán láwọn fẹ́ expand yàtọ̀ expand ilé kí wọ́n fẹ́ hundred million naira project wọn nìkan lọ́dà sí. èyí tí ó jìnnà jù junior college mi so sọ fún mi níjó ní ní Kano yìí náà ni bàbá tó ní Rano ilé epo dẹ́ ń rí a whole studio of international standard lọ́kọ́ fáwọn àfa sunna Kano yìí ò ní ẹ máa wá broadcast ìtọ́lọ́hún bẹ́ẹ̀ studio ti lé television ìjọba gan òní ẹ lọ́ọ́ béèrè rẹ̀ bá dé Kano ranu lọkọ fáwọn afa súnmọ́ èyí sáwọn afa àti ọmọ tán lórí náà kìí ṣe káwọn ní ìnáwó àmọ́ wọn ń dorí ara wọn wọn wá bí táwọn ojú gbọrọ gidi gbólóhùn nàìjíríà owó lẹ yorùbá yọba spọnjọ yẹn lórí rédíò àbẹnijọ kọ bí ìṣẹ́jú márùnún nù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí bí ó ṣe bẹ́ẹ̀ kò ní kò ní pé lọ́dún tí ń bọ̀. kọ́ńkálukú ó du orí ààrẹ ẹ̀yin àlùfáà ọlọ́mba yín wí o àwọn ọmọ kíw náà ọlọ́mba wa wí o gbogbo pòsíṣàn tó o bá wà téèyàn retí pé wọ́n gbọ́rọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ bọ́ ọ bá yí fún dọ́ọ̀dọ́gbọ́n sí ọlọ́run ní bọ́ bá fún ọ lówó iná ló fún ọ jẹ o lálìkìyàmọ ọlọ́run ó ìgbìnà rẹ ọlọ́run ò ní fọ ọmọ ó tún wá jẹyà ẹlẹ́ta èlé kí lọ fẹ́ gbà owó tó ti ná tán tó ti gbàgbé oúnjẹ tó ti jẹ tán tó ti yàgbẹ́ dànù but at the same time ẹ̀yin tí ó jólówó tí wọ́n ń tà tí wọ́n ń dawọ́ bọ̀rọ̀ ọlọ́run fún náà sàmànà ń kọ̀ nílá ẹ̀yin náà ẹ̀ reality ẹ̀ environment tẹ̀ ń gbé ẹ̀sán pọ̀ lóye ń fún yín láwọn examples tí ń fún yín yìí àwọn real life examples ní mi ni ń wí fún gómìnà kọ́ lọ́ọ́ gbórí rẹ̀ fún kíndé gómìnà ọmọ àṣẹ múra tọ́lọ́wọ̀n ọ̀yọ́ lójú kọ́ra bọ́ lọ ájì náà bóyá bí wọ́n ti wí fún náà nù. kàrin bẹ́ẹ̀ ẹ̀yin náà wọ́n náà tẹ́ fi gbódodo ọ̀rọ̀ o ẹ̀dùn orí ara tiyín náà o ẹ̀dùn orí ara yín o ọlọ́run ó bi àfa àti òwì fún yín ẹ̀yin náà tẹ́ deprive ara yín lọ́pọ̀tunity àti mọ̀ntọ́lọ̀ ń fẹ́ torí bọ́ bá jẹ́ pé ọ̀rọ̀ ayé yín ni ẹ má jẹ tàn yín sẹ́rí gbogbo àwọn olóṣèlú tí wọ́n bá yan ẹnìkan ẹsẹ̀ kìnìkan ẹsẹ̀ kìnìkan wọ́n mọ rọrọ̀ táwọn fi lọ àwọn yìí wọn o wọ́n láwọn kan tí wọ́n ń pè ní kitchen cabinet ẹ̀ nírà wọn nu ẹsẹ̀ àwọn sì ló mọ̀ràn wọn pàtàkì wọ́n mọ̀ pé irú àwọn ẹsẹ̀ yìí ẹni wọ́n fẹ́ jẹ kínní lọ́la ń bẹ́nu wọn náà tí wọ́n máa kó bá àwọn bíi mọ̀ràn rẹ̀ yóò ti wá àwọn kan gbogbo wọn ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ un un unofficial advisors tí wọ́n ní wọn lọ́rọ̀ bá dojú ẹ̀ pé lọ́rọ̀ ayé là ń wí o èyí ti tẹ̀ ní ìhun bí ẹ̀sìn náà. ya mo mọ̀ pé ń gbọ́ òdodo ọ̀rọ̀ yẹn ọlọ́run sì ti ṣe rọrùn kọ́dà bí ojú ń tì í bẹ̀ fẹ́ máa lọ hádìkọ́ àwọn súnà ẹ̀ máa ra kí sẹ́ẹ̀tì ẹ̀ máa dáńlódù rẹ̀ sórí fóònù yín torí tọ́lọ́ ní ẹ̀kú gbọ́ pé ẹnìkan ń ta egezẹ́ẹ̀tì fún yín àmì ẹ̀dàgùn ẹ̀dù orí ara yín o ẹ̀dù orí ara yín o bẹ́ẹ̀ ti ń dọ́gbọ́n sí lọ́nà ayé yín o I know all of you aláwọn tá a mọ̀ nínú yín ẹ̀ máa láwọn mọ̀ràn tí ẹnìkan ní mà irú wọn kò ní jẹ mínísítà kò ní jẹ kọmíṣánná <laughs> kò ní jẹ ẹsẹ kò ní jẹ pa bí gbogbo èèyàn bá dé ní gómìnà lọ bí báyìí tó bá sọ fún pé bí ìyẹn ọ̀nà ọ̀bíjọ́ lọ all of them ni wọ́n ní wọn nbí ọ̀rọ̀ ayé ẹsẹ bẹ́ẹ̀ nbí ọ̀rọ̀ tọlọ́run alikiyama yín gbọ́dọ̀ jẹ yín lógún ju dáyé lọ. olùwà ni walahum azabun ali wọn jìyà o ìyà tí ó máa ta àyàn tí ó máa ròyàn ọlọmọta sọ wa mbẹ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير látọ̀dọ̀ àwọn obìnrin àbí náà ká bẹ̀rẹ̀ pẹ̀lú wọn. ìjó kódò fi má jó wèrè táwọn kan jó ń títì náà. láì ṣe tẹmọ pé yáa iná wí nísìnyí èèyàn gbọ́dọ̀ rí ti ń dùn nù kó tó máa jó àwọn kankan kí gbó mẹlẹ wèrè ní máa ṣe báwọn pé a tí wọn ń kó mọ ẹni tí wọn ń ṣèyàwó ẹ ní rí ọlọmọsá làwọn náà kó mẹ gbogbo àwọn tí ń wò wọn náà bẹ́ẹ̀ ń bá rí wọn máa ń pé òwe yorùbá wèrè dùn wò kò sí bí lọ́mọ àwọn náà bẹ́ lọ́nkọ́ máa tà wọ́n máa ṣe láàyè àmọ́ wọn ó wọ́n máa wọ ọmọ ọlọ́mọ. gbẹ̀yìn tẹ rí bẹ́ẹ̀ náà ẹ lọ ronú wàdà kọ́dà kò rí bẹ́ẹ̀ lánàá nàìjíríà nígbà tí iṣẹ́ káwọn èèyàn là. àmọ́ kí ni orin gbígbọ́ ìjó méjèèjì náà lọ pẹ̀lú ara wọn torí wọn kọrin fún yàn kéèyàn tó kéèyàn <laughs> anabuwa muhammad sallallahu alayhi wa sallam kọtí ẹ tó kan nù hadithi kábẹ̀rẹ̀ nù aya al-Qur'an al-Karim inú suratu sajida aya kan bẹ́ẹ̀ tó lu ọba ní àwọn kan bó ti ròyìn àwọn kan pé yaktumuna ma anzala Allah ó ròyìn àwọn kan pé wa yashtaruna bihi eh, lahwa. أوكي أوكي كمبا ومن الناس ومن الناس من يتخذ لهو الحديث ليضل عن سبيل الله يتخذ لهو الحديث ليضل عن سبيل الله ọlọ́run ọba láwọn kan bẹ tó ṣe pé ní àwọn ọ̀rọ̀ eré kan ni wọ́n mú ni wọ́n máa fi sọ àwọn èèyàn nù kúrò ọ̀nà tọ́lọ́hún abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run innahu innahu al-ughniya pé orin lọ́lọ́run wíyà yìí o orin lọ́lọ́run láwọn kan wọ́n ń ṣe kínni ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ọ̀rọ̀ arí kan wọ́n fi ń sọ àwọn èèyàn nù kó níbi kínni níbi ojú ọ̀nà àtọ̀lọ́ bọ́lọ̀ ti ròyìn orin nù nínú al-Qur'an anabuwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní njọ́ kan wọ́n ń sọdún àwọn ọmọ kéékèèké kan wá ń kọrin nílé anabu muhammad sallallahu alaihi wa sallam orin táwọn ń kọ njọ́ yìí kódà kò ní kò ní jìtá kò nílù kò ní kankan wọ́n kàn dárin abubakar siddiq ń tẹ́ wọ́n ti mọ̀ pé orin ọ̀dà tí ẹ bá ṣe pé wọ́n ti mọ̀ pọ́lọ́wọ́ ọ̀fẹ́ orin irú gbólóhùn tó jáde lẹ́nu abubakar njọ́ náà kò ní ṣe kíni kò ní jáde kí lè abubakar wí ọba jágbe má wọn mọ yìí ó ní amazamiru shaitan fi bayti rasulillah amazamiru shaitan fi bayti rasulillah a irinṣẹ́ ṣètánì lẹ kó wálé ànábì sallallahu alaihi wasallam ká ànábì ó tó wá yàn pé a irú orin yìí ò burú orin táwọn ọmọ kéékèèké bí gbà táwọn ọmọ kan pàtẹ́wọ́ tí wọ́n ń kọrin. ẹ̀ẹ́ tí ò ni lù tí ò ní jìtá tí ò ní gòjé ànábì náà fi wọ́n ilé yóò ṣe kankan wọ́n ń sọdún nù àmọ́ gbogbo orin music à ń lùlù à ń ta jìtá à ń ṣe gbẹgà kóróró gbà gbogbo yín ni o mazamiru ṣètọ́ni ni irin tí ni o nínú tí máa kọ́ dé ọlọ́run tí máa sọ àwọn èèyàn nù ni o. kọ̀ǹkàlùkù ó sì gbọ́ kágbà kó lè bá wúlò fún wa torí náà bí o ti rí nu ẹ àti à ń dẹ à ń ṣe ìyàwó ni àti à ń kó mọ ni jìnnà sórin ẹni ọba Ọlọ́run pé orin bá ti wá jáde wò fẹ lòmíì bí ọba gbọ́ kì í gbádùn tọ o lè máa gbọ́rò èyí tí anabi àfẹ́lá mú except tó ní except for this one irú orin bóyá wọ́n ń dá wáká bóyá wọ́n ń kéwì àbí gbogbo ńtọ́jọ bẹ́ẹ̀ tí ò sí àbí àbí wọ́n ṣe pọ̀ sí dá kọ́dà àbí lọ́dọ̀ àwọn àlùfáà kan wọ́n lè tí wọ́n ń pè ní ànàṣídù náà ò ṣe nǹkan kan àwọn orin tí àwọn èèyàn máa dá tí wọ́n máa gbè tí ò sí lù tí ò sí ìdá tí ò sí gbàǹjo ẹni ọtí ọba lè ṣe àfikọ́ gbọ́ bóyá lè máa ṣe kí ni bóyá lè máa gbọ́ yìí kí wọ́n pàkíyèsí kan ẹ jẹ́ ká tilẹ̀kùn ṣètọ́ nìyányán of recent mo rí táwọn kan ní technology ti advance débi pé ẹ máa fi computer jẹnẹrétì àwọn nǹkan bíi jìtá bíi nǹkan kan wọn ò sì ta jìtá mo ní kí ni ìyàgbẹ́ <laughs> bó bá ti jọ jìtá jìtá náà nù ẹ má jà gba ṣètọ́ni láyé torí pé ẹ̀yin lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé fún wa pé àkéèdì wa ṣe jìtá o kí ni wọ́n ń pè é ẹ́ ẹ́ instrumental tọ ẹ̀yin lẹsẹsẹ máa sọ fún wa pé no no àwọn kan jẹnẹrétì ẹ ní ẹni náà ni ó pè jáàsì náà ni ó pè ẹ o ẹ mẹjà ṣe ṣètọ nìkan wá sí wíńdò fún pé wọlé àti gbẹnu ọ̀nà àtọ́gbójú wíńdò bákan ni o torí náà ẹ ọlọ́wọ́ sàlékún ẹnì kọ̀ọ̀kan wa tí bá lọ́kàn yàn I know some of you will find it difficult níta ń wí ìyá ǹjọ́ possible kéèyàn ọmọ gbòòrò ǹjọ́ possible báyìí. But I can tell you àwọn kan lè sọ fún ọ àwa kan lè sọ fún ọ pé in the last thirty years or more àgbórin àárẹ̀ òṣìṣẹ́ wa <laughs> àbí mo gbá ah, lílọ tí wọ́n lọ wọn ẹ̀rí àìgbórin wọn ni o <laughs> ẹ̀rí wọn ti rí kò sí bẹ́ẹ̀ kò sí ṣètọ́nì náà ní máa gbè síyàn lẹ́mìí pé ẹlòmíràn ní mi léṣe ńgbà wà ní kéékèèké bọ̀dá wa kan bí tí ṣètọ́nì jòkó tí òun tí tí ọba ṣèdánwò àbíkọ́ máa gbọ́ bàbíta ní eríwe ká ẹwà dánwò àfi kí kọ́mọ gbọ́ lábẹ́nú onímọ̀ ọ̀bá gbọ́ ìwé òní wọlé sẹ́rí pé ń tọ́ gba ṣètọ́nì láyé dé ni ìwọ náà tọ́ gbà láyé àyè tó gbà ní fi ní fi ní fi ń fẹ́ bọ́ bá ti tilẹ̀kùn rẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run yóò ti máa gbọ́ alukur'an karim máa gbọ́rọ̀ ọlọ́run yóò pa gbogbo èrò ṣètọ́ ṣètọ́ ni rẹ̀ kó lọ́kàn rẹ̀ ọlọ́run ó ṣe rọrùn fún yín o ọlọ́run níjà náà máa padà sí ibú o. bilmunasaba nínú tó tún sún mo wà ní méjì nǹkan ní investor Ìlọrin with some very senior professors Our meeting, wọ́n wá ní ẹnìkan kú <laughs> wọ́n wá ń dárò rẹ̀ wọ́n kálukú bí wọ́n ti dákọ rẹ̀ ni wọ́n ti mọ̀ ẹ́ èmi ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè pé ta ló ń tọ̀ ọ́n professor kan wá ń bẹ́ẹ̀ nu wájọ́ náà mo rò pé bàbá yẹn ti padà sáláì sí yes professor of performing art, ni wọn wọn wá kọjú sí mi wọn á tuntun mi wò báyìí you don't know him múna ìmọ̀ <laughs> you don't watch films àmúni yẹ ẹ̀sà ó tún á tún mi wò báyìí jà èèwò fíìmù ó sì ń bẹ láyé ntẹ̀yìn bá gbà láyè náà ni ntẹ̀yìn bá gbà láyè náà ni àwa tá a wo fíìmù àwa náà ní táwọn wò ó àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. <laughs> mo kàfi yóò ṣe ẹ̀xámpù fún yín mo mọ tí ń kí ọ̀pọ̀lọpọ̀ yín yàá ah, ṣẹ̀ṣẹ̀ ṣe ń wí ṣe é ṣe báyìí ó ṣe é ṣe wàláyé ó ṣe é ṣe bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìbéèrè aláwọ̀kọ́ ni wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ náà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí lásìkò tí nǹkan bá pọ̀ bí àsìkò náà ṣẹ̀ kó ìrè oko. à ò. ǹjẹ́ lásìkò náà téèyàn pọ̀ tí wọ́n ṣe kún kiri oko afẹ́ tí wọ́n ṣe ok na. tí ìkànnì wa kọ́ lọ́jà sí ibi kó surplus tó lẹ́tọ̀ kí yẹn rà pamọ́. ok ó wá dá kòtò wọ́n kí yẹn wa kó jáde. kí yẹn wa kó jáde. na ẹlẹ́ẹ̀kejì ni wípé mo gbọ́ hmm. wípé. ẹ̀sìn jẹ́ kọ́ máa ma lẹ́yọ kọ̀ọ̀kan torí àwọn èèyàn pọ̀ ẹ̀ opportunity mi bá tún ìbéèrè kan náà ló kù tá lẹ́yìn eléyìí Eh, nídáhùn sí béèrè àlùfáà ìbéèrè yìí yóò kàn kálukú náà eh, òun ni wọ́n ń pè ní hoarding èèyàn máa kó nǹkan pamọ́ kí ni sẹ̀rí àwí ń pẹ́. Abu Sa'id eh, la Sa'id ibn al-Musayyib rahimahullah Sa'id ibn al-Musayyib rahimahullah ní àwọn tábìlì òun ló gba hadith yìí wá. ọ̀nà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní la yahtakiru illa khaafu la yahtakiru illa khaafu. ànábi lẹ́nu kankan ò ní máa kó ọjà pamọ́ àbálá ti ṣe èèyàn ìtumọ̀ khatiw aláti ṣe náà lẹ́sẹ̀ hadithun sahih hadith anabu muhammad sallallahu alaihi wa sallam. àmọ́ kí ni ìtumọ̀ ṣe mọ̀ pé ihtikar láńgbéjì ṣẹ̀ríà ni. ǹjẹ́ gbogbo ìkárù tá a nẹ́bi ní ẹni tí ń bá ń ṣe ẹlẹ́sẹ̀ ni aláṣìṣe ni gbogbo ẹ̀ náà ni ó túmọ̀ ń táwa ń pè ní ọdún lè àbí kó ọjà pamọ́ lédè Yorùbá àwọn ní kì gbogbo ẹ̀. ẹni ó nǹkan tọ́pọ̀ lọ́jà ó sì wà available gbogbo ìkótì ẹ̀ kó lọ́jà ẹnìkan ọ̀mà epo ṣe kí ni ìyẹn ni pé ẹnìkan ò fíìlì ẹ̀ ní wí o wọn ọ̀mà tí mo wí o ni pé wọn ò ṣe kí ni kọ̀sẹ́ni tó fíìlì ẹ̀ òun ni wọ́n ṣẹ̀ sọ̀sọ́ pé òun ní nǹkan báyìí ńlé ìtumọ̀ ẹ̀ ni pé ọwà lọ́pọ̀ yanturu èyí nfẹ́ wí báwọn ni ká sọ Yorùbá ni àbí sọ́pọ́lọ́sì lẹ́gbọ́ ẹ̀ gbọ́ yanturu náà. ọlọ́run ṣàánú ọmọ yorùbá ọ̀dà ọ̀sọ́pùlọ̀ ọwọ́ abundant ọwọ́ in excess sójú ayé báwọn ọ̀pọ̀ lọ́jà kò dí ẹnìkan kan lọ́wọ́ wípé lamẹ́yìn tí òkú tiẹ̀ wá ní òjá ríra èyí wọn ò sínú ẹ̀kíkà tíṣẹ̀rí àkọ́ irú ìta àfa wí pé á bóyá tí n bá ta nísìnyí yọ padà appreciate later ńgbà wọn ní tó wá ta tí òfin ní ẹnìkankan la òun ló jẹ́ jẹ́ pé àwọn kọ̀tànkọ̀tàn tí wọ́n ń kọ̀tàn àwọn àlùfáà ṣẹ̀ríà wọ́n ní kọ́dà wọ́n rí i pé ẹni ó gba hadith yìí wá Sa'idu ibn al-Musayyib rahimahullah inú àwọn àgbà tábìrin ni inú àwọn tí wọ́n ń pè ní àwọn àgbà fáàtọ́ ọmọ fíkìú méje ní gbòòrò Madina al-fuqahahu as-sab'a wọ́n láwọn rí àwọn mọ̀ pé irú ń tá a wí yìí kana Sa'idun zayta yahtakiru zayta zaidu náà ń díl inú ìwo epo bíi palm oil yín sì máa tọ́jú ẹ̀ pé ìgbà kan lòun ó tó ṣe kí ni lòun ó tó ta òun ló sì gba hadithi láyà sákèrò ilá fàásì torí náà èyí tí ọba jẹ́ pé ọfà nira fún kí ni ẹ fáwọn èèyàn kò èyí wọn ò sí nu ọdín tí sẹ̀rí àkọ́ àmọ́ ẹ̀rẹ́ yìí tí ó wà nù rẹ̀ tó pọ̀ òun lè dọ́pọ̀lọpọ̀ máa nẹ́bí adámọ̀ dáwò nàìjíríà gbogbo yín lẹ ti ní union gbogbo union ti ń dààmú aráàlú ọlọ́run ó bí yín o ilé ẹgbẹ́ ni wọ́n ti ṣòfin pé ẹnìyàn kan gbọ́dọ̀ ta kí ni yóò èyí ń wọ̀ ni o níta nẹ́bi ni ẹ má ṣe gan nu o àwọn èèyàn máa wá sánná ní àárín kí ni ìmá lọ́jà ẹ̀fọ́nlẹ̀ ẹ̀fọ́nlẹ̀ gba ọdí lọ́ba lẹ́yìn ọ̀sẹ̀ méjì wọ́n wà wọ́n fẹ́ fowó kun ni o <laughs> nígbà wọn bá wá rìlíìsì ẹ̀ fún yín àtẹ̀jẹ̀ rí abẹ́yẹn lépo tẹ̀ǹtẹ̀po ògìgì lẹ́ẹ̀kan délé epo lẹ́rì tó ń kálukú ti gbérin sí ojú ọ̀nà kò sépo kò sépo epo sì ń bẹ nù nù táǹkì wọn tó kún wọn ti ń gbúrò pé epo fẹ́ wọn èyí táwọn sì ra wọn ọ̀rá lọ́wọ́n mìíràn bá ti wá gbọ́ pé wọ́n fi kún fọ́n price lọ́la èyí tó ń rà ní bóyá one forty níjọba náà ta fún yọ máa ta two hundred fáwa èèwọ̀ lẹ́yìn o èèwọ̀ ni o gbogbo ntọ́ba ti ṣe pé ọ̀họ́ di ọjà tí ó fa ìnira tí ó fa kásìkì rẹ̀ ní ọjà èèwọ̀ ni o àmì èyí tó ṣe pé ní òní ẹnìkan lá ọkàn ló as business acumen bí abẹ́mi bá tọ́jú eléyìí fúngbà díẹ̀ èyí tó pọ̀ díẹ̀ nǹkan rárẹ̀ yìí ní ọba yá kí ọ padà tún torí pé ànábì fara mọ́ sallallahu alaihi wa sallam anabi fara mọ́ pé the two forces ní market tá ń pè ní demand and supply in a free market kọ́mọ dìtámì èló làwọn èèyàn tajà súnà anabi kọ́dà àwọn èèyàn wá bá anabi sallallahu alaihi wasallam pé ká anabi ò fix the price anabi kọ́ sallallahu alaihi wasallam qalu ya rasulallahi sa'ir lana àǹkà yín wọ́n ẹ kéde ẹ fífi price pé wọn gbọ́dọ̀ tájà bí báyìí lọ ànábì nínú èyí tí ọba ti múnira lọ́wọ́ tí demand and supply ó di tami èèlò ni wọ́n tajà kése wọ̀nà òṣèré àwọn àmọ́ ìrírí tí ń yí dẹ́gàn mọ́mọ́ create artificial scarcity lẹ́ẹ̀kan náà gbogbo ilé ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ bú torí pé àdánwò èmi ò rí rùlú dání ṣerú ẹgbẹ́ báyìí ní Nàìjíríà elépo ń ṣe aláta ń ṣe òǹyọ̀ ń ṣe òǹbẹ́rẹ́dì ń ṣe gbogbo ẹ̀ lórí paasi ní ara àgbà gbogbo wọn kódà o ẹ bẹ̀rù o àmọ́ kẹ́ ọpẹrẹtì free market kọta kò o kò ṣe pé bọba ti pọ̀ sí àbí bí ọba ti pọ̀ tó lọ́jà ní price yóò fi wálẹ̀ yóò fi lọ òkè tá n pè ní the two forces in the market demand and supply kódà ń tà nẹ́bí náà faramẹ́ni sọlá sọlá ànábì ní ńbẹ́nu tọ́lọ̀ ọba ní dhalika fadlullah yu'tihi man yasha ọlọ́ọ̀lọ́ọ̀ ní ẹni ọba wù ní fún eléyìí ọ̀tà eléyìí lọ eléyìí ò ní tàtó òun ò ní fíksì price ànábì wíbẹ̀ sallallahu alayhi wa sallam torí náà bó ti jẹnu sára yé gbàgbé rẹ̀ kan ẹnìkan náà náà. ìsàkùnmọ̀lọ́fẹ́ hmm. ah, ìbéèrè mi ni pé mo ń ta bóyá mo ń ta bíi rice and coke so mo ti wá kó bóyá a ti lọ kó níbi twenty twenty thousand so ó kàn á di bíi ijọ́ kẹta àbí ijọ́ kẹrin so ó wá wọ́n lọ́jà tẹ́ pé àwọn èèyàn ti ń kó níbi twenty five twenty six ṣé ìtẹ́mi ti kó ní twenty thousand yẹn tẹ́mi náà lè máa bá wọn tà ní price àwọn tí wọ́n ẹ̀sẹ̀ ń kó sales ọ̀dà. ṣé agbọ́bẹ̀rẹ̀ àbá dáadáa. ara ń ta wí nìyẹn ṣẹ̀rí lára o ara yìí tá nẹ́bí fara mọ́nu o sẹ́mi bá fò kọjá rẹ̀ kó ńlẹ̀ wípé ńgbà wọn ọba rí iye gbogbo yìí tí bá fẹ́ ta wọn bọ̀ gbọdọ̀ mọ́ra ọ̀rajà ordinary ti rà ń sẹ́ ń tajà rẹ̀ díẹ̀díẹ̀ òun náà sì ń wo kí wọn náà ta níye tí wọn ń ta lọ́jà ni kì í ṣe wọ̀ àmọ́ dáa kí wọ́n máa rí ìsìláàmù lára àyàn kéèyàn já láàánú ládàá yóò ń bẹ lọ́tọ̀ ànábì wí ànábì sọlọ sọlọ qala ànábì sọlọ sọlọ rahimallahu abdan samhan idha ba'a samhan idha ishtara samhan idha iqtada ànábì lọ́lọ́ nǹkan máa bá ń kẹ́ ẹrú kan bọ́bá tajà fáwọn èèyàn ìdẹ̀kùn ni ó ṣe fún wọn bọ́ bá rajà lọ́dọ̀ àwọn èèyàn ọ̀nà dẹ̀kùn náà ni ó gbàrà kọ́dà bí ọba sin àwọn tó jẹ́ lówó ọ̀nà dẹ̀kùn ni ó gbà sí wọn ànábì lọ́lọ́ nǹkan máa kẹ́ ọgbà ládàá pé á alhamdulillah twenty five thousand ni wọ́n ń tà nísìnyí twenty thousand lè mìíràn èrè two thousand mo rò pé ń jẹ tẹ́lẹ̀ á ń bá jẹ three thousand ó tó èmi ọmọ ta àtẹ̀mí ní twenty three thousand ọ̀dà ọlọ́run níbi tí ó ti di fún ọ èyí àmọ́ kìí ṣe wọ̀ bí wọn náà bá ní market price ló fi ta títì ẹ̀ náà àmọ́ dáa kí wọ́n rí ìsìláàmù lára àyàn ẹ mọ ẹ̀yin náà máa gbọ́ tí wọ́n máa ròyìn gbogbo àwọn eléko tí mo wí lẹ́ẹ̀kan ọyọ tìyàn lójú mùsùlùmí wọ́n máa wá sọ pé àyà kan kìí tepo rẹ̀ ń di kíní torí pé kíní ìyá dípà láìpù ni ìwọ ò ṣe jẹ́ mùsùlùmí gidi torí gbogbo ń tẹ̀ ń gbé làwọn náà ń gbọ́ o ìwọ náà ò ṣe fẹ́ example dáadáa lélẹ̀ kí wọ́n máa ah, gbá alùsùn náà ló nílé epo wò <laughs> ẹ rí kò ní ní àwọn èèyàn láwo bó ti dànù torí náà bó ti jẹ́ àbá o lè tán twenty five àmọ́ àrò ọkọ ọmọ ta ní <laughs> àbí twenty four torí pé nínú táwọn èèyàn máa misconceive kò sí ààlà fún profit nínú sẹ̀ríà o ìnumọ̀lá ànábì wíwọ̀n ànábì rìfúùsì láti ṣe kíni láti fíksì price sáàtì má ṣe jàmbá sáàtì má ní àwọn èèyàn la àmọ́ pé èrè àjẹjù eléyìí pọ̀jù kò sí ní jẹ́ èrè pọ̀jù kò sí tí ń jẹ́ èrè kéré bábòsí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lá pé pé wà náírà ló jèrè tó o bá sábòsí èèwọ̀ ni torí náà bó ti nìyẹn hàgà wàlláhu àdám wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad. وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك